ibi àìmọ́ mumi ló kọ wọ́n ti kọ́kọ́ jáde wá ewé tí wọ́n sì ń jẹ ó ní òró òun májèlé nínú tí ẹranko míì tàbí àwọn èèyàn ò gbọ́dọ̀ dábàá ìpàfẹ́ jẹ láéláé ìgbọ̀nsẹ̀ tí wọ́n bá túnṣe láti ìdí òun ni wọn ó kọ́kọ́ fún ọmọ wọn lásìkò tó bá ti fẹ́ máa jẹ nǹkan míì yàtọ̀ sí kó mu ọmú wọn á tún máa kó àìsàn ìbálòpọ̀ oríṣi méjì ọ̀tọ̀ọ̀tọ̀ gúlà ní ó kọ tí àwọn tó kọ́kọ́ rí àwọn ẹranko yìí ní Australia ń sọ wọ́n ẹ̀yìn àwọn ará abúlé ìgbàanì tí ìtumọ̀ rẹ̀ sì jẹ́ ajẹun mọ̀mú mi nígbà tí àwọn òyìnbó wá dé ni wọ́n sọ gúlà di koala irú ìgbésí ayé wo wá làwọn ẹranko yìí ń gbé àròjinlẹ̀ ló kọ̀ míì àyàn gidigbo ti ń kó gíìbù lu ọgbọ́n ẹ já sọ̀rọ̀ koala tèmi ó máa pè ní kòwalà lédè yorùbá orí igi làwọn kòwalà máa ń gbé o ara wọn jọ bèbí tẹ́díbíà táwọn kan máa ń gbé mọ́ àyà káàkiri ni wọ́n ní irun púpọ̀ lára ẹnu wọn kéré ṣùgbọ́n tí wọ́n bá là á ó fẹ̀ púpọ̀ o ilẹ̀ gbígbẹ ní apá ilẹ̀ Australia ni wọ́n ti wà nítorí náà ìṣàn omi ò pọ̀ rárá èyí ló ti mọ́ wọn lára tí wọn ò fi nílò omi púpọ̀ wọ́n lè má mu mi ju ẹ̀ẹ̀mejì lọ lóṣù kan ìdí rèé táwọn kan fi rò pé wọn ì mu mi rárá rárá ó ní oríṣi igi kan tí olóyìnbó ń pè ní eucalyptus ilẹ̀ Australia nìkan ni igi yìí ti ṣẹ̀ wá Indonesia àti Papua New Guinea náà sì ní níwọ̀nba àmọ́ àwọn èèyàn kan ti ń gbin àwọn igi yìí sí àwọn orílẹ̀-èdè kan káàkiri. Ka ewé eucalyptus yóò ṣeé jẹ fáwọn èèyàn àti ọ̀pọ̀ ẹranko torí májèlé wà nínú ẹ̀ ni ṣùgbọ́n ewé igi yìí nìkan ni làwọn koala máa ń jẹ nínú igbó wọ́n ní èròjà tí ó sọ oró inú ewé yìí di omi tí kò ní pa wọ́n lára nínú ikùn tiwọn wọ́n á tún máa pọ àkọjẹ láti tún oúnjẹ tí wọ́n gbé mì jẹ èyí ni regurgitation lédè èbó kì í wá ṣe pé gbogbo eucalyptus ni wọ́n ń jẹ o imú àwọn ẹranko yìí ń gbóòórùn débi wípé wọn ò mọ bí igi kan àti ewé orí rẹ̀ ṣe lóró tó nínú bí oríṣi ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ìyún seven hundred eucalyptus species wọn èé jẹ́ ju bí ọgbọ̀n ìyún thirty péré lọ o wọn ò gbóòórùn ẹ̀ dáadáa láti wo bí oró ṣe pọ̀ tó ní orí igi tí wọn bá tún gun igi wọn ò gbóòórùn ewé láti wo bí oró ṣe pọ̀ tó nínú ewé ọ̀hún kí wọ́n tó yan igi ọ̀hún láàyò kí wọ́n sì tó jẹ ewé ọ̀hún ọ̀mùnú ewé ni wọ́n máa ń sábà jẹ jù torí ọ̀mùnú ewé máa ń ní omi nínú orí inú wọn ò sì tún pọ̀ àwọn koala fẹ́ràn oorun gan-an bí wọn ò sì sùn wọn kàn wà lójú kan tí wọn ó dijú tí wọn ó sì máa sinmi ni ìdí ni wípé wọn èé rí okun púpọ̀ nínú ewé tí wọ́n jẹ o torí ohun aṣaralóore inú rẹ̀ ò tó nǹkan wọ́n lè sùn fún wákàtí méjìdínlógún sí mọ́kànlélógún lójúmọ́ kan <laughs> eighteen to nineteen hours of sleep per day ó lágbára kí wọn ó jẹun kí wọn ó sì sùn ní tiwọn o ayé adánìkan ni wọ́n máa ń gbé kò sí à ń wára wa lọ tàbí bákan lọ́rọ̀ tiwọn ọlọ́run sì bá wọn ṣe oríṣi kèrékèré rírọ̀ kan wà ní ògóòrò ẹ̀yìn wọn lọ síbàdí débi wípé ara èé dùn wọn bí wọ́n bá sùn lórí igi àràmàǹdà tún ni ẹsẹ̀ wọn o ẹsẹ̀ iwájú méjèèjì tàbí kápẹ́ ní ọwọ́ ó ní ìka márùn ṣùgbọ́n èyí táwa èèyàn fi ní àtàǹpàkò kan àtàǹpàkò méjì ni wọ́n ní àti ọmọ ọ̀ka mẹ́ta èyí ni wípé ẹsẹ̀ iwájú kọ̀ọ̀kan ní àtàǹpàkò méjì méjì àti ọmọ ìka mẹ́ta mẹ́ta ní ti àwọn ẹsẹ̀ ẹ̀yìn ẹ̀wẹ̀ ìka kejì àti ìka kẹta lẹ̀pọ̀ ni kó lè máa lò wọ́n bí ìyarun láti fi ya irun ara rẹ̀ béèyàn bá wá wò ó dáadáa ẹ rò pé ìka mẹ́rin mẹ́rin péré ló wà ní ẹsẹ̀ ẹ̀yìn rẹ̀ yìí ni o nítorí àwọn méjì tí wọ́n lẹ̀pọ̀ ní àárín yìí èmi gan fúnra mi mo ti ṣì wọ́n mú rí àwọn náà ní bátà ní ìka ìyún fingerprint tó dá yàtọ̀ sí ara wọn èékánná tó lágbára sì gùn ṣọ̀bọ̀lọ̀ ṣọ̀bọ̀lọ̀ ní ìka wọn kọ̀ọ̀kan wọn a máa fi èékánná yìí pọ́ngi digi mú wọ́n sì lè fi èékánná yìí ya akẹgbẹ́ wọn tó bá ta fèrèfèlè o ìdí ni wípé àwọn akọ́ máa ń ní agbègbè tí wọ́n fọwọ́ mú wọ́n ní ihò kan ní àyà tí wọ́n ti máa ṣe ìdarírùn dúdú kan láti lè fi sàmì ìpààlà agbègbè tiwọn bẹ́ẹ̀ làwọn akọ yìí tún máa ń ké lóhùn rárára láti sọ fún àwọn akọ míì pé kí wọ́n má sún mọ́ ẹ̀gbẹ́ ẹ̀bẹ̀ o ohùn wọn ní àsìkò yìí a máa dàbí kéèyàn ó rèsì ọ̀kadà tí ò ní salẹ́ńsà ẹ̀yin náà gbọ́ ọ. ká tó wá tẹ̀síwájú ẹ kàn sí geotop up tẹ́ ẹ bá fẹ́ sanwó lórí ayélujára ìyẹn tẹ́ ẹ bá fẹ́ ra káàdì ìpè airtime tàbí data kò bá jẹ́ èyí tẹ́yìn fúnra yín fẹ́ lò ní àbí èyí tẹ́ ẹ fẹ́ tún tà ẹ tún lè lo geo top up láti sanwó DSTV GoTV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lè lè fi sanwó ná àti owó káàdì ìdánwò bíi JAMB WAEC àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ lọ sí www.geotopup.com tàbí kẹ́ ẹ kàn sí wọn lórí WhatsApp ní zero eight zero eight zero three five seven zero six two ẹ sì lè download android app wọn nínú líǹkì ìsàlẹ̀ yìí ẹ ṣeun ká wá tẹ̀síwájú bí akọ kan bá ta fèlèfèlè láàrin àwọn koala yìí dé àyè akọ míì wọ́n lè jà tí wọ́n ya ara wọn léèkánná yánnayànna ṣùgbọ́n èyí kì í sábà wáyé o bí akọ tó bá fẹ́ ta fèlèfèlè bá ti rí i pé ẹni tó ní àdúgbò yìí ó ju òun lọ níṣe ni yóò sáré bọ́ sílẹ̀ lórí igi yìí tí ó sì gbìyànjú àti sá lọ eléyìí náà sì lè jìnnà díẹ̀ kí ẹ̀mí rẹ̀ ó bá lè gbọ̀n torí tó bá fẹ́ wá lọ́jọ́ míì kó lè rò dáadáa <laughs> ronú sí dáadáa o. àwọn abófẹ́ràn akọ tó bá ti gbó dáadáa láàrin wọn bí wọ́n sì ṣe mọ̀ ní wípé bí ohun akọ ọ̀hún bá ṣe kẹ̀ tó ẹni akọ ọ̀hún ṣe gbó tó bí wọ́n bá wá súnmọ́ ara wọn abo yìí ò ní tètè gbà lẹ́rọ̀ o àfi kí akọ yìí ó kọ́kọ́ lé e kó sì ka mọ́ orí igi tínrín tí ò lábùjá kankan tó bá ti wá ka mọ́ kọ́nà ni ìbálòpọ̀ ó ṣẹ̀ṣẹ̀ wáyé láàrin wọn bí ìbálòpọ̀ bá doyún bí ọjọ́ márùndínlógójì iyún thirty five days ni wọ́n ó bímọ òun ṣùgbọ́n ipò pòǹlo tí ò tí ì di ọmọ tán ni lásìkò yìí ọmọ náà ò ní tóbi ju kóró ẹ̀wà kékeré kan lọ kò ní ní irun lára kò ní ní etí ìta bẹ́ẹ̀ ni kò ní lajú ó ní àpò ìgbọ́mọsí ní ìsàlẹ̀kùn àwọn koala yìí ibẹ̀ ni ọmọ òpóǹlò yìí ó gbà lọ tí ó ti máa mu ọmú ẹ̀yìn ni wípé marsupial ní àwọn koala Australia lẹ́ẹ̀ ti rí àwọn ẹranko abàpò ìtọ́mọ yìí jù àwọn bíi kangaroo Tasmanian devil koala wombat àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́rọ̀ kan ṣáá inú àpò yìí ni ọmọ yìí ó ti lo oṣù mẹ́fà kó tó ṣẹ̀ṣẹ̀ dàgbà tó láti máa yọjú síta. Si kó tó máa wá jẹwé ó ní oríṣi ìgbọ̀nsẹ̀ àrà ọ̀tọ̀ kan tí àwọn ìyá koala yóò ṣe tí àwọn ọmọ wọn ó sì fẹnu lá láti ìdí wọn fún bí ọ̀sẹ̀ mẹ́fà ni wọ́n fi ṣe èyí o ìwúlò rẹ̀ ni wípé ìgbọ̀nsẹ̀ tí wọ́n ń jẹ yìí ni yóò fún wọn ní àǹfààní láti ní àwọn kòkòrò àìfojúrí àti àwọn kẹ́míkà míì tí wọ́n nílò láti lè máa digest ewé eucalyptus tí mo ní wọ́n ń jẹ lẹ́ẹ̀kan o olóyìnbó ń pe ìgbọ̀nsẹ̀ àrà ọ̀tọ̀ yìí ní pap pap lẹ́yìn èyí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ ewé wọn a máa pọ̀n sẹ́yìn ìyá wọn o ṣùgbọ́n wọn ò máa wọnú àpò wá láti sùn tó bá dalẹ́ wọn ó ṣèyí fún bíi oṣù mẹ́fà míì sí i bí àwọn ọmọ ìbá ti wá lé díẹ̀ ní ọdún kan nínú kí ìyá wọn kanra mọ́ wọn kí ó sì lé wọn káwọn náà pọ̀ sókè rajà tàbí kí ìyá yìí fúnra rẹ̀ ó ti jẹ́ kí àwọn ọmọ náà sùn lọ kó sì yọ kẹ́lẹ́kẹ́lẹ́ fi ọmọ náà sílẹ̀ lórí igi kó bá tiẹ̀ lọ sórí ibòmíì bó bá ti pé ọmọ ọdún mẹ́ta abo yìí ó bàlágà fún ìbálòpọ̀ ṣùgbọ́n àwọn akọ ní láti pé ọdún mẹ́rin gbáko ní tiwọn àwọn ẹranko yìí náà máa ń kó kòkòrò àìsàn tá a máa ń kó ní ibi ìbálòpọ̀ kan tí olóyìnbó ń pè ní chlamydia ṣùgbọ́n ẹ̀yà chlamydia tí wọ́n yàtọ̀ sí tàwọn èèyàn òun torí òun làwọn kan bẹ̀rẹ̀ sí ní sọ pé à àwọn òyìnbó ló kó chlamydia dé wọ́n bá kó wá lásùn ni rárá o wọ́n á tún máa kó kòkòrò àrùn éèdì ṣùgbọ́n èyí tí tọ̀dọ̀ wa fi jẹ́ acquired immunodeficiency syndrome koala immunodeficiency syndrome kids ní tiwọn ó sì yàtọ̀ sí tàwọn èèyàn bákan náà chlamydia tí mo kọ́kọ́ dákọ lẹ́ẹ̀kan òun ó lè fa ojú fífọ́ àti àìrọ́mọbí tó bá ṣe abo ṣùgbọ́n àwọn onímọ̀ ìjìnlẹ̀ tó ń ṣèwádìí lórí àwọn ẹranko yìí wọ́n máa yin ọta akuniloorun ìyún tranquilizer fún wọn tí wọ́n sì gbé wọn lọ ilé ìwòsàn ẹranko láti tọ́jú àrùn yìí lẹ́yìn náà ni wọ́n ó dá wọn padà sínú igbó wọn a máa lò tó ọdún mẹ́tàlá láyé o àwọn kan sì lè lò jù bẹ́ẹ̀ lọ díẹ̀ bí wọ́n bá ti ń pé ọdún méjìlá kọjá òun ni eyín wọn bẹ̀rẹ̀ sí ní ká àìlè jẹun ló máa mú wọn rò tí wọ́n sì wá kú gbẹ̀yìn ṣùgbọ́n àwọn kan wà tí ò ní dàgbà o oríṣiríṣi àwọn ẹranko bíi ajá igbó ejò àwọn rínwọ̀n òyìnbó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó lè pa wọ́n lásìkò tí wọ́n bá ń sọ̀kalẹ̀ pàápàá jùlọ tí wọ́n bá sì wà lọ́mọdé wọn ò jẹ́ wọ́n mọ́ lóde ìsìn òun ṣùgbọ́n láyé àtijọ́ àwọn ẹ̀yà ará abúlé ní Australia máa ń jẹ wọ́n dáadáa èèwọ̀ ibẹ̀ kàn ni pé ẹ ò gbọ́dọ̀ yọ awọ ẹ̀ sọ́tọ̀ ẹ gbọ́dọ̀ gé e tàwọ̀tàwọ̀ àgémáwọ̀ lẹ gbọ́dọ̀ fi ṣe ẹ ò sì gbọ́dọ̀ gbé orí rẹ̀ wálé ẹ gbọ́dọ̀ gé orí ẹ̀ kẹ́ ẹ sín sínú igbó níbi tẹ́ ẹ ti pa á ni mi ò mọ ìdí tí wọ́n fi ní àwọ̀ ìwọ̀yí o Àròjinlẹ̀ ló kọ mi àyàn gidigbo tí ń kó gíbò lọ́gbọ́n kí gbogbo lóye àti ọ̀mọ̀ràn ó lè jó bẹ́ẹ̀ bá gbádùn fídíò yìí ẹ bá mi share rẹ̀ ẹ kọ́mẹ̀ntì ẹ láìkì káwọn ẹlòmíì ó lè rí aburú ó kéré ó tóbi kò ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa ẹ kú kalẹ̀.